وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dukto ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ثم الصلاة والسلام على رسوله الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقف إليتي أدف ولا alhamdulillahi. ọba tí ó ṣẹwa kù tó dáwà sí ọba tí ó wẹ̀ nínú àánú rẹ̀ tó jẹ́ ká tún àti tó ṣe máa bẹ dàkókò yìí. lákàrọ̀ bànáà. ملك السماوات العلى ọlọ́run ìwọ náà ni ìwọ nìkan ni ẹni tó ní àkóso tó ní kápá tó ní darí gbogbo nǹkan ní kápá rẹ̀ wala ridtu raduna ajmira ọba tá a ròyìn rẹ̀ yìí náà wo ọ̀tún sìn gbòkè wólẹ̀ wówájú ẹ̀ wo gbogbo àyíká ẹ̀ tániwọ́ náà rí tó tó bẹ́ẹ̀ tó ní kápá tápà rẹ̀ ká láti darí orí ilẹ̀ yìí á ń bèlè kó wá lòun fẹ́ darí òkè kò tún sí ẹ̀fọ́ lọ́hùn. ìjà kẹ́nà ẹ̀bùdù láàásí wá kàṣẹ zẹ̀lò láàrín. ìyẹn náà làwọn náà wò lọ́tún ló sì láti wá rí pé tàró wá tọ́ka tún sí náà bí kí n ṣe nìkan ṣoṣo yìí. iṣẹ́ na'budu láàásí wá kàṣẹ zẹ̀lò láàrín. àwa pọ́lọ̀ ọba tó dá wa yìí náà lágbọ́dọ̀ rẹra wá ńlẹ̀ fún náà lágbọ́dọ̀ máa sìn ìwà bàjẹ́ ni fún tó dá àwọn ìṣirò rẹ̀ بالأعضاء في اليسر والإعسار بالأعضاء Adájú pé ń gbàtara bá ń tù wá lọ́nà ọba tó ń jẹ́ kára tù wá, bákan náà ìgbàtà bá tó ń fèlè bákan pé kò dùn mọ́ wa nínú ó ń dán wa wò lọ́wọ́ ní ẹni tí ń dára náà lọ́lọ́run. Bílí òsìrí wà lè rìn sáré ìbílí àtọ́ ìbílí òsìrí wà lè rìn sáré ìbílí àtọ́ náà dúpẹ́ fọ́lọ́wọ̀n ọba lónìí àwọn bí ọlọ́wọ̀n àlékún àgbọ́yẹ̀sìn àlékún ìkẹ́ tayé àlékún ẹ̀mí gbogbo àtàláfíà ara àtàlékún dáadáa tó máa ń jẹ́ kíyàn lẹ́tọ̀ sí dáadáa àtijọ́ gbé ní alìkìyàmà kọlọ̀n kójọ alékún dáadáa ilé ìtọ́ máa jẹ́ kí wọ́n tún láàfọ́ náà ti rí dáadáa tó pọ̀ gbéṣe lórí ilẹ̀ ayé ọlọ́mọ́ṣàbà túbọ̀ pèsè rẹ̀ fún wọn. àmín. àwa náà tá à ń sọ àtàwa náà tá à ń gbọ́ ọlọ́mọ́ṣẹ́lẹ̀ náà ní àṣemọ̀ náà Ramadan ilé náà ṣe bẹ́ẹ̀ ó ti ń lọ díẹ̀díẹ̀ náà rèé ó ń dàbí kéèyàn máa gbọ́n mi lójú pòròpòrò oṣù kẹ́yìí ha kí ló fi dá wa lójú pa ni. à ni.

nínú àwọn ọ̀rọ̀ táwọn àgbà náà máa ń sọ ní pé ọlọ́run jẹ́ kíkú káṣẹ eré mọ́ wa lọ́wọ́ àwọn náà ti mọ̀ pé kò sígbà tí ó lè dé ṣùgbọ́n gbogbo àyóhùn tó bá dé kó ṣàjẹ́ pé dáadáa là ń ṣe àbí ọlọ́run bá kójọ kó já ṣẹ́kù lórí dáadáa lónìí a ní ká tún padà sínú tafsiri wa bá ṣe ń bá bọ̀ ká máa bá lọ bẹ́ẹ̀ náà títí tọ́lọ̀ fi máa ní kárí bá débi tí ó lápẹẹrẹ kó tó di pé Ramadan wa níbi tí ọlọ́run ti ń bá wá sọ̀rọ̀ nínú Suratu Fatir ọlọ́run bá ń jí àmọ̀ wípé bó ṣe pàtàkì tó ń ọlọ́run bá nìkan lòun nímọ̀ tó pamọ́ sudur ọlọ́run bá ní òun ọlọ́run nìkan ó lòun nímọ̀ nípa tó gbogbo sánmà méjèèje

ó sì máa ń yà wá lẹ́nu tàbá tún rí nínú wa tó tún wá lọ nígbàgbọ́ nínú nǹkan mígbà ọ̀lẹ tún ṣe wá ń sáré lọ bọ́ọ̀lẹ̀ ẹni tó ń sáré lọ báyìí ọ̀lẹ lòun náà ẹni tó náà ṣe gbọ̀nsẹ̀ ẹni tó ń ṣe kàtá ẹni tó ni wá ọ̀lẹ làwọn tó lọ ń bá ọ̀lẹ nìwọ́n náà tó lọ ń bá wọn يا عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور Aláàbálọ́wọ́ ọlọ́run náà lọ tún mọ̀ tó pamọ́ sórí ilẹ̀. Díẹ̀ nínú tó wà lórí ilẹ̀ ayé ní tàṣírí o. Àwọn nǹkan sì kún ní orí ilẹ̀ tí a mọ̀. Àwọn díẹ̀ nínú tó wà lórí ilẹ̀ ayé ló ń ṣàǹfààní fún wa táwa ń àwọn nǹkan àlùmọ́nì náà wà nínú ilẹ̀ tí ẹ pé tẹkinọ́lọ́jì ò tí ò tí dìktẹ́tì wọn akànṣí ń rìn lórí ẹ̀ ni ta bá náàfà náà ti mọ̀ pé nǹkan ilé náà tún wúlò Allahu kí ní náà tún ṣàǹfààní ó tún lè wúlò fún nǹkan báyìí àìmọye nǹkan míì tó fi kan ewé tó fi kọ òkúta ọlọ́ni gbogbo ẹ̀ lòun mọ̀ pátá òun kó síbẹ̀ ni àwa rìn lórí ẹ̀ ni. iná alìmọ̀ bìdá ti sùdù. nígbà tọ́lá ń wá fẹ́ parí ọ̀rọ̀ nínú

fún gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú pọ́n yẹṣẹ́ wò káàkiri gbọ́n bá sọ nínú ayà ipò òun nímọ̀ nípa tó wà nínú báyà wà ẹnìkan dẹ̀ ń wá ń sọ àwọn àṣírí kan fún wọn láwọn tó bá ti rí nípa èèyàn a máa lọ rí fílẹ̀ fún àwọn tí wọ́n ń bá wọn dòwò pọ̀ wọ́n ń bèṣù lọ́wẹ́ ni wọ́n fi ń gẹ́ẹ̀tì àwọn information díẹ̀díẹ̀ tí wọ́n ń gẹ́ẹ̀tì nípa tiẹ̀ nípa tó ní kálukú ìwọ wá ṣàlẹ́ǹjẹ ni tó lòun nímọ̀ kọ̀kọ̀ lọ́ba tó lòun yẹṣẹ́ wò tí wọ́n bá ti wá dé ìrẹ̀wọ̀ kan jókòó má sàn kankan òun wá ń béèrè pé arípò náà béèrè lọ́yẹ pé kí ló bá wá kí lẹ fẹ́ ṣèwádìí ń pa ẹ̀ nǹkan báyìí ni Kó lè máa. Ọ̀límú dídá ti ṣùdú. Kó lè nímà nípa tó pamọ́ tó ń ṣe ẹ́. Àbí tó fẹ́ ṣe. Wàlíláyé báyìí bú sámà wá dì wàl àrùn. Àbíkà tó bá sọ pé ó yàgbà kó dà níyàn sí sọ tó ń fẹ́ sí. Ìwọ wá mú owó yẹn wá bẹ̀rẹ̀ sí iṣẹ́ ìpè fún. Bẹ̀rẹ̀ sí kọ̀pọ̀ rí máa pọ̀pọ̀ rẹ̀ sínú owó kó wá múlẹ̀ fún. Ẹ ti dà níyàn sí bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ sà ọya ah, ọ̀nà yìí dídí ẹ̀ o àwọn olè wá ń bá wọn ilẹ̀ àti wọ́n jọ wá ń fà wàhálà ọ̀dẹ̀kọ̀ pẹ́rẹ́ ma pọ́pọ̀ rẹ̀ sí ní pé wọ́n bàbá ìyá ọ̀daràn ní ẹwọ́ ló ń parọ́ fàyọ̀ tó ń kó lọ́wọ́ gbogbo ẹjọ́ tí wọ́n rọ̀ sínú owó nìyẹn ló bá mú fún aláìmọ̀kan ìtòlò wọn ní mọ̀kọ̀kọ̀. kò lè rí ń bẹ̀ wípé ń ṣe ló gbó òun ṣe ló ṣépè fún òun ṣe lòun fòun ṣe yẹ̀yẹ́ kò lè rí kò nímọ̀ kọ̀kọ́ tó pamọ́ sínú ọkàn ọlọ́run ló mọ̀ mm-hmm. torí ẹ̀yin tẹ́ takú lórí pé ẹ̀ṣẹ́ àjíjẹṣẹ́ wò fáwọn èèyàn ìjẹṣẹ́ wò ṣẹ̀dẹ̀ rọ́kọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn jálà bí iná àfi kí wọ́n ṣe ò gbogbo wọn ni wọ́n nírin iṣẹ́ tó fi ń jẹṣẹ́ wò ń ṣe test tó ya scan tó ti ń ṣe oríṣiríṣi ìyẹ̀wò tó blood test tó lab bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe yíyẹ̀wò bí ó ṣe rí lọ́dọ̀ àwọn wọ́n kọ́kọ́ ẹlòmí inú wọn àgbáyá ara rẹ̀ fi yẹ̀pẹ̀ ṣeré ni ẹlòmí tẹ̀zú lòun máa fi ṣeré ń tí ẹ̀ ẹlòmí àwo lòun máa wò oríṣiríṣi ara gbogbo ń tẹ́ tójúbọ̀ yẹ̀yàn ọmọ ìyá wa mùsùlùmí tẹ́ pẹ́rẹ́ ńlá fà àléfà aláàjì ṣéhù nǹkankan tẹ́ pẹ́rẹ́ ń jígan jígan jígan jígan yìí ẹ pàṣẹ yìí tí òun ṣe dáná wà. Qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah. Allah ní sọ fún wa pé talẹ́ni náà kò sí. La ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah. Allah ní ẹni tó b bẹ́ẹ̀ sọ pé òun tó pamọ́ ní àti nílẹ̀ ni ẹni náà kó jáde síta kó wá fara hàn ọlọ́ni kò sí òun ọlọ́ni kọ́ ọmọ mọ́. ọ̀rùn wa ṣe rúrùnà àìjá yóò bẹ́ àtún. ọlọ́ni wá mọjọ́ fura mọjọ́ náà kò gbogbo lè yẹ fi jẹun fi ń tún jẹ yìí fi ń tún jẹ ni wọ́n ni. ọkọ̀ ń dáyín láàmú ni wọ́n lálàṣẹ ayé yìí ni ẹ̀nà ẹ̀dẹ̀ jẹ́ra yín gba ìyàn ṣe lẹ́tọ́ yìí tí wọ́n náà bá pákéjì jókòó yẹn mú tẹ́ni yẹn ń ṣe mi tó jókòó tó ń gbó lọ́wọ́ yìí yẹn wọ́n náà lè ṣe torí kì í ṣe lànà rẹ̀ làwa náà fi ṣe kò náà lakò látúbọ̀ tán Allah ìtìfàkọ̀ àwọn afẹ́ẹ̀sì lórí ènìyàn mọ́sálà ènìyàn kò dárú ò apá tó bá ti náà nímọ̀ nípa tó pamọ́ òun yẹṣẹ́ òun mọ kọ̀kọ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá bọ́ síwájú tó fẹ́ kírun fáwọn èèyàn má tò lẹ́yìn ẹ̀ kírun ó ní mọ́ màá wọ́n wò ṣèwádìí dáadáa ó lè jẹ́ púpù ó ní bọ̀ tí mo máa rí yẹ̀pẹ̀ kan náà ah, ó ṣe yẹ́kọ́ pé yẹ̀pẹ̀ tí ìyàwó wọn fi ń yẹ̀pà ni kò yẹ kò súnmọ́ kí ìmọ̀ mi máa yẹ̀ṣẹ́ wò tí mọ̀ mi bá ti ń yẹ̀wò pẹ́rẹ́ ah! Wọ́n náà ti ẹ̀tún ti advance glass lẹ́yìn máa ń wò tí ṣe wò. Kọ̀lẹ́fà ọlọ́run ní ṣe lọ́dàrán. Ẹjàyàkúyà ṣákìlẹ̀ fẹ́ rí, ṣó kọjá owó

ẹ̀yin wá ń ṣe ìbéèrè mi tẹ́wà lọ́n pó dá tí wọ́n bá fẹ́ dáwọ́ lé nǹkan bọ́ọ̀ ni ó ṣe wá fẹ́ ṣe mi ò mójú tú ẹwọ̀ yìí náà torí ẹ̀nìmí ṣe máa ń gbéṣẹ́ fún àfáà kan máa bá mi yẹ̀ wò rárá tẹ́ bá fẹ́ dáwọ́ lé nǹkan yìí fúnra rárá lẹ́ máa kótó ọjọ́ ọlọ́run nọ́fìlà rọ́kà méjì péré níṣà ti ń àdúrà yẹn ìsìkọ́rọ̀ láti dùá olè ìsìkọ́rọ̀ akọ̀kọ́ fún inú kò nira. mọ̀nà ní àwọ̀ àrọ̀fà fásọ̀dàkọ̀ bí máa tó bá lọ bá àwọn adágbéga. àbáwọn tí wọ́n náwọn nímọ̀ tó pamọ́ tí wọ́n bá wọn yẹ̀wò. fásọ̀dàkọ̀ bí máa yẹ kú. tó náà wá gbá

ẹ̀yin ìyàwó wọn ẹ̀yin ọmọ wọn owó haram lẹ́nà o iṣẹ́ táwọn ọkọ yín ṣe táwọn bàbá yín ṣe yẹn iṣẹ́ tọ́lọ́wọ́n bá ọ̀yọ́nú sí ni o tó bá jẹ́ mùsùlùmí bá ní wọ́n lóòótọ́ lóòótọ́ ẹ̀bí fún ọkọ̀ pàṣẹ yẹn tí ó. la ilaha illa alimul ghaibi wa shahadati huwa ar-rahmanur Ọlọ́run ọba kò tún sọ́bà mí tún yẹ ká máa sìn lẹ́yìn wọn ọlọ́run. dẹ̀ nímọ̀ nípa tó pamọ́ àti tó hàn àwọn ọmọ mẹ́lẹ̀ lámọ̀ mẹ́lẹ̀ láàrí mẹ́lẹ̀ ló yẹ wa sí ọkà ìmọ̀yẹ ní tajọ́ ń gbélé gan táàmọ̀rọ̀ irúwà tó wà lọ́wọ́ táàmọ̀rọ̀ àrà tó lè dá èyàn ọmọ ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ ọmọ àwọn Yorùbá náà ní awọfẹ́lẹ́ bonú kò járí kún àṣebi ta ló wá rí kún àṣebi Ọlọ́run nìkan ni ta ló ló ń parọ́ fún ẹ kí náà fi ń yẹ̀wò tí wọ́n náà fi ń gbàgbọ́ pé yóò tọ́ ni. wàlíláyé gẹ́ìbù sẹ́mẹ́ wẹ̀tí wẹ̀lárùbì. mùsùlùmí yé yẹ jẹ́wò mọ́ o. wàlíláyé gẹ́ìbù sẹ́mẹ́ wẹ̀tí wẹ̀lárùbì wà iléyé yóò jẹ́ ìrìnlẹ̀ amókòlòrò fàábùdéhù wájáwá kálẹ̀ àlẹ́ yìí. gbogbo يعملون torí pa mọ̀ pé gbogbo bá ṣe ń sọ ìbẹ́ àwọn èèyàn ṣe ń fẹ́ gbọ́ bí tàwọn yáyẹn ṣe ń là bọ́ ṣe ń fẹ́ gbọ́ràn ẹ̀yin alákọ̀ọ́ràn alákọ̀ọ́bá yìí torí ń tẹ̀ ń jẹ

mi lẹ́yìn ọ̀rọ̀ ọba. Wà máa rà fún kàbí gọ́ọ̀fìlì ní àmà tààmàlú. Ọlọ́run wá já máa bí pé gbogbo àrà tà ń dá láyé gbogbo ń tàn pa ní tó láyé ìtò ìṣe ní kọ́rọ̀ tí wọ́n náà jáde títa gbangba tó ṣojú fúrútá yóò pẹ́ ní eré ní ẹni ọlọ́run ní ẹ́ gbogbo àrà tó dáńkọ́rọ̀ gbogbo tútó pánkọ́rọ̀ gbogbo tó ti dánwò láyé ẹ̀ pátá ní tèmi náà ti ṣe gbogbo ta ti ṣe ọlọ́rọ̀pọ̀ aláàánáà ma gbàgbé aláàánáà kìí máa ṣọba tó fọ́nú fọ́dá bí ààrẹ èdè èèyàn táà ti máa ṣe nǹkan tátà ti gbàgbé pa ṣe táà ti máa ṣe nǹkan fẹ́lẹ̀ omi ta máa gbàgbé pa ṣe fún tẹ́lẹ̀ mi máa ṣe dáadáa tó wátá ti máa gbàgbé pó ṣe oore fún wa mọ́ bẹ́ẹ̀ náà rẹ̀ ní táà náà ṣe kà pa ṣe kà fún gbogbo eléyàn àwa èèyàn la máa ń gbàgbé ọ̀rọ̀ ọlọ́nà ọ̀gbàgbé gbogbo tútà ń pa ò torí ẹ̀ má rò ó ti jẹ́ gbé kò sáàjẹ́ gbé kò sáàṣe gbé àṣepamọ́ ni gbogbo ń tà ń ṣe tó dẹ̀ tó ń gbọ́ lónìí jáwọ́ ni má ṣe má ó ní mo ti wá yẹṣẹ́wò yẹṣẹ́wò kó dàbí ti mi kọ́lé sí mi lọ yẹṣẹ́wò ní ibi yẹ pẹ̀lú fún àfáà ẹni àfáà ẹni wá sọ pé ibi tí kìnyẹ̀rà sáìtì kìnyẹ̀rà lélẹ́yìí ah, ó bù yẹ pé sáìtì méjì eré tí àwọn sọ̀fí ọmú lọ ó bù kíní ó bù kejì àfáà níbẹ̀ ibi tí mẹ́rin ọkọ̀ mídẹ̀ ń mú ọ náà ah, yíba alamọ̀ tààrí <laughs> ọláyàbáyà adáran níyàn i'm not sorry to say that <laughs> pẹ̀lú gbogbo àrádẹ́ ń dáyì wọ́láhì ah a ní ẹ̀dẹ̀ ṣe ní mo ń wo báṣàwọn kan ní mọ̀ ń si ya tí àfẹ́ jẹ́ lára ẹ ah, àbíkó tún bá ó dẹ̀ ń gbọ́ tuti otu tún na, náà eh, níbo ló ń eh, eh, kí ni tó fi ẹlẹ́kàn balẹ̀ gan-an tó fi rò pé ń tó ń ṣe yìí ń tó ń ṣe yìí ó fẹ́ gúnlẹ̀ rẹ pẹ̀lú ẹ̀ tó bá pàdé ọlọ́run kí ló fẹ́ wí fọlọ́run

ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا Ọlọ́run máa mọ̀ gbọ́lá gbájúlọ àpọ́nlé iyì ẹyẹ, ọ ń gbé fún àwọn ànábì Ádámù lórí gbogbo tó ilẹ̀ ní àti lórí omi. Ọlọ́run wá pèsè àrísìkí oríṣiríṣi fún wa oníká máa lọ lábóṣe wọ́n wá òun wá gbọ́lá fún òun gbájùlọ fún wa lórí gbogbo nǹkan tó kù tó ń dá sáyé ọlọ́mọ ọmọ ṣíwá bẹ́ẹ̀ ni

kúfúrú. Ọlọ́lẹ́yìn tó bá kọ̀ tó ṣàìgbọ́nà tó tún mutí tó ń ṣe ṣìná tó ń jáde. Ọlọ́ni wọ́n ló ní pọ́blẹ̀mù ẹ̀wọ̀n. This is the problem.

òun ní kẹ má jalè ẹ̀ ń jalè òun ní kẹ má ṣe ṣìnà ẹ̀ ń ṣe ṣìnà ọlọ́run kẹ má ta tẹ́tẹ́ ẹ̀ ń ta ó ní ẹ má gbówó ilé ẹ̀ kọ̀ǹtínú ẹ̀ tún ṣe ń gbà lọ ọlọ́ni kẹ máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìdẹ máa lára ẹ máa pẹ̀gàn máa ṣe pé máa ṣe ìbú. ìdúlgà fìrí ìnà kú fúrú húmú ilẹ̀ ọ̀sáró. ẹ má sin nǹkan mi lẹ́yìn ọlọ́ ẹ má yẹ ṣẹ́wó ẹ má tójú bọ́lé ẹ má ṣáájú ẹ má tẹ́lọ. ọlọ́ẹ̀sì ìdúlgà fìrí ìnà kú ọlọ́ni tẹ bá ti ṣe ohun tó ní ká má ṣe pẹ́rẹ́ ó ní tó máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá ṣe ni pé ọ̀sáró ìlẹ́yìn pò wọn abínú sí wọn tí ṣe mọ́kítà ètò tó tẹ̀lé ní pé irú àyàn bẹ́ àtún wá pòfo wọ́n rọ̀fo wọ́n gúnlẹ̀ síbi tí òfo wọn wá ní rí nǹkan bá lọ́dọ̀ ọlọ́njọ́ gbọ́dọ̀ wọ́n wá gbogbo ayé ó kàn fi ṣòfò dánù. lẹ́ẹ̀sì dùnlé káàfìrí náà ìlà ọ̀sẹ̀rọ̀. àbí ọlọ́run kó jọ kó má jẹ́ kí màá ti ẹ́ ṣòfò. wọ́n náà bẹ̀rù ọlọ́run ọba o ìtọ́lọ́run ni kò ṣe ni kò gbájúmọ́ láyé o má tẹ̀lé àwọn èèyàn eléyìí tí wọ́n kò ní jẹ́ tí wọ́n èrò pọ̀ rẹpẹtẹ níbi aburú

èrò ń bẹ̀ kọ́ kódà ọlọ́run dìde sọ fánà bí náà ní sọ́lọ̀ pọ̀ in àkísàrọ̀ máa fi àrùn ìdínlúkà ó lè jẹ́ nínú èèyàn bóyá bí 50 tó máa rí tí wọ́n kọ́mẹ̀tì ẹnìkan àbíyàn méjìlá ọ̀rọ̀ rẹ̀ máa gbádùn wọ́n máa rúpa ìkan ìrìnà ilé ìsùn tí wọ́n kọrí sí ó báyé ṣe dà nìyẹn ìbàjẹ́ ti di ayọ̀ àwọn èèyàn ti sọ àbàjẹ́ dayọ̀ ìwọ ni wọ́n wá fẹ́ ṣoríire ẹlẹ́ náà ní tọ́lọ̀ bá ń bá ọsán bí pé gbogbo ń táwọn aláìmọ̀ká ṣe yazidu likafirina kufruhum illa khasara tọ́lọ̀ kò tọ́ kò dáa èèyàn kò yẹ ẹni tó fẹ́ pàdé ọlọ́wọ́n bá rẹ̀ dáadáa tètè pátì oòrùn tó wà lókè bí mo ṣe máa rán ìwà létí ó sì gbẹ̀ṣọ́. mayẹ́ tẹ́tí rọ̀hàmánà jálàjálà lóhó. ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ọba. níbi kì í hádàlẹ̀ àìṣì láyé àtàkọ́ wà fà tọ́lú bí nǹkan ṣe le tó lásìkò yìí irú ẹni bẹ́ẹ̀ ò ní kó ẹ̀rù oníbàlá ẹ̀láyé. ibẹ̀ náà ti máa tẹ̀síwájú lọ́la لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpòtẹ́ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta